Hallelujah. Hello, everyone. I know everybody is enjoying their food. Praise, praise, praise, praise the Lord. Hallelujah. Bàbá mi, bá mi, lábúlé. Bá mi, ẹ ṣeun jàre. Praise the Lord. Àǹtí mi, ẹ má bínú. Abúlé fìdíwọ́ mo ti wá ní o. Ẹyin ò lè O mo jásì jù bẹ́ẹ̀ lọ. Abúlé fìdíwọ́ mo ti wá ní ẹ náà bínú sí mi o. I welcome everybody in the name of the Lord to this occasion. Fifty years on earth its not a joke. Um, we thank God Almighty <sighs> that I've already ordained today because when you look at the world right now, there's a lot of things happening in the world, especially these days. Um, I know when I I went to work uh, two days ago. No, no, last week Friday. Sorry, last week Friday. There's a lady that's supposed to turn 60, and then they told me that that lady was just she went to work, and then when she got home, she just took her bag she went to bed and she never wake up. So uh, the reason why I'm saying this is that our sister over here, Auntie Miyemisi Owurubutu, ah, sorry, Emma Bino, eh, and Àrán, Ẹ̀yin Fújowó, Ọmọlúbíyìí, turn 50 year. We thank God Almighty for our life because without God, and TMC is nothing. Without God, I've Abosede it's nothing. I always say that on my program. So, because God is there for her, and God has been leading her all this while till up to today, we give glory, honor, adoration to the Lord Almighty. Pray, pray, pray, praise the Lord. Hallelujah. Well, I welcome you in the name of the Jesus once more because uh, uh, because you love my sister That's the reason why everybody are here today, especially the church from our daddy, Babalola. Orikunle mo ase ndide. From our daddy, our mommy, and uh, all the members of the church, we thank you so much for the love that you have for my sister. May the Lord Almighty continue to be with you too. Amen. So, ẹ jẹ́ wá lọ sábúlé wa. Mm. Tọ́lọ́ ti mọ́ mi lára ẹ̀yin bá mi ẹ̀yin máa mi ẹ̀yin sísítà mi àǹtí mi pupa mo wà ń bẹ èmi náà wà ń bí adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ wá síbi ayẹyẹ àǹtí mi lónìí adélébáre o àrìnàkórè àkòyà ibi wàhálà tí àmì òní jẹ́ ti yín o lágbọ́dọ̀ lọ́tẹ bá ti ń lò báyìí yóò mọ ọdún ni láṣẹ lẹ́dùn mọ́rin gbogbo nǹkan tí ẹ fẹ́ ọlọ́run ní gbé bá yín gbogbo tẹ wá ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè yóò bá mi jogún ẹ̀ fún yín ẹ̀yin tẹ fẹ́ bèjì ẹ̀ rí bèjì láìpẹ́ yìí ẹ̀yin tẹ dẹ̀ fẹ́ ilé ẹ̀ ò rí ẹ̀yin tẹ fẹ́ ra mọ́tò ẹ̀ ò rí lágbọ́rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká wà pé ẹ jẹ́ ká máa fi ọlọ́run ṣáájú gbogbo tá a bá ń ṣe nítorí pé láìsí ọlọ́run lẹ́yìn wa kò sí nǹkan tí ẹ̀dá tí ó lè dá ṣe asán nínú asán òfo nínú òfo nílé ayé yìí jẹ́ kò sí nǹkan tá a mú wá kò sí nǹkan tá a máa mú lọ ṣùgbọ́n ẹni tó bá ní ọlọ́run ó ní ohun gbogbo ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ tó mo ní ayẹyẹ ọjọ́ ìbí àádọ́ta ọdún ni àǹtí mi ń ṣe lónìí bó tẹ̀ ti lè jẹ́ pé màá náà màá náà náà ṣe máa ń wí abúlé fìdíwọ́lé mi ti wá márùn ọ̀kan náà àwọn ti wá àǹtí mi olúwayẹmísí abíọ́lá esther ọmọ olúbíyí wọ́n pè kankan ní biography tí èmi máa ń pè ní ìtàn ká sọ díẹ̀ nínú àwọn nǹkan tí àǹtí wa ti ṣe tàbí bí wọ́n ṣe rìnrìn àjò wọn. àǹtí mi olúwayẹmísí abíọ́lá esther ọmọ olúbìyí a bí wọn ní ọjọ́ kejìdínlógún oṣù kínní ah, ọdún ọ̀hún náà jọ pé máàmi ló kọ́ bí èmi kan tó bí ẹ̀yìn ọjọ́ náà gùn ogun ogun lè dárúkọ ẹ̀ ṣùgbọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n bí wọn sínú ilé agboolé báà mi àti màá mi kí Ọlọ́run kí ó dẹlẹ̀ fún wọn iwájú tí wọ́n dojúkọ yóò dára kò ní bà yóò dára ẹni tó fi sílẹ̀ kọ́ kò ní bàjẹ́ dájú bàbá Amos Babalọlá Babatunde ẹ má bínú Babatunde Olúbíyì àti mọ́mì wa tutuola susan olúbíyí kí ọlọ́run kí ó bá mú èròpẹ̀ burúkú kò lójú wọn. fún ìdí èyí ẹ jẹ́ ká kàn dákẹ́ ìṣẹ́jú kan péré fún gbogbo àwọn tí wọ́n ti lọ. tó kí ọba mi Èdùmàrè kó bá mi dúró ti ẹbí àti ará tí wọ́n fi sílẹ̀ àǹtí mi Esther Olúbíyì wọ́n jẹ́ àkọ́bí bàbá àti màmá wọn ní ọjọ́ tí à ń sọ yìí wọ́n ní wọ́n bí ọmọbìnrin làǹtìlanti kan wọn mọ̀gbà tí wọ́n lọ sí ó dà pé ọ̀dọ̀ ìyá gbẹ̀bí ni wọ́n bí wọn sí gbà yẹn ní abí ọmọbìnrin kan sílé pa Amos àti mọ́mìwá Tutuola wọ́n jẹ́ àkọ́bí bí mo ṣe sọ fún bàbá àti màmá wọn àǹtí mi Esther Abíọ́lá jẹ́ olùtọ́jú aláìsàn ní ilé ìwòsàn kan ní bí o bí o lè ṣe pè náà dẹ̀ka àbọ̀ dẹ̀ka àbọ̀ ah, eyín mi mọ ọ̀ka eyín méjì ló kú lẹ́nu mi ẹ má bínú. àǹtí mi Esther Abíọ́lá lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Òkè Ìgbórè ìyẹn nílùú Abẹ́òkúta nílùú Olúmọ tiwa nílùú Nàìjíríà lọ́hùn-ún wọ́n tún tẹ̀síwájú ó di ilé ìwé gíga ìyẹn ti Reverend Kuti Memorial Grammar School ìyẹn nílùú Abẹ́òkúta bákan náà mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àǹtí mi orí wọn pé bí alájọ Ṣómólú sì mọ̀wé pọ̀ wọ́n tún tẹ̀síwájú wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ wọ́n ní ẹni tí yóò bá ọmọ ọkọ ẹ̀ tọ́jú àǹtí mi yóò gbà lọ́wọ́ yín ṣùgbọ́n kọ́ba máa gbà á wọ́n lọ iléèwé àwọn tí ń mú síbí àwọn tí ń mú síbí wọ́n lọ léwe ọlọ́bẹ̀ lọ́kọ̀ yẹn Díàbà ó wà ní Díàbà gbogbo àná ni àmọ́ tí ó wà bẹ́ẹ̀ ni Díàbà ló wà mọ́. Díàbà ní dìkàbù ní abẹ́òkúta máa mi mo ti pọ̀ nílùú òyìnbó mo ti gba nàìjíríà lọ bàálù tó gbé mi ò dúró rárá mo ń fò ní. alábùlé fìdíwọ́ mo ti wá lábùlé fìdíwọ́ lèmi ti wá bí mo ṣe ń sọ lọ mo ní àǹtí mi wọ́n tẹ̀síwájú wọn lọ sí ìdíàbà ìyẹn technical school ọlọ́bẹ̀ láti lọ mú ọwọ́ síbí wọ́n tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣe àṣeyọrí lẹ́yìn èyí ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Federal College of Education tí wọ́n wà nípínlẹ̀ Ọ̀yọ́ ǹdọ́pẹ́ àjọlọ́bẹ̀ òun náà ni mo ṣáájú yín ṣe tán nígbà tó di ọdún nígbà tó di ọdún two thousand àǹtí mi bá gbéra bá ní ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin òyìnbó ẹ̀wà fún mi ní písà ẹ̀yin òyìnbó ẹ̀wà fún mi ní písà mo ṣe wá nù ọba ní ẹ̀yin òyìnbó mo ti kalẹ̀ sílùú amẹ́ríkà lẹ́yìn ọdún two thousand tí mò ń sọ yìí àǹtí mi ó di ẹni tó tẹ̀lú sí ibi báyìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé wọn láti ìgbà yìí títí di àsìkò tí a wà yìí ọlọ́run kò fi wọ́n sílẹ̀ adúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn àǹtí mi Esther bí ìrìn àjò tiwọn bí ó ṣe rí nù ún sí ìlú òyìnbó ẹ jẹ́ ká wá ya ilé bàbá àti màmá wọn Esther Abíọ́lá ọmọ olúbìyí ẹ̀yin nìgbórí àṣà ọmọ olóńlá ọmọ àgbódèrè ọmọ. orin yóò bá ti wú ń bínú ẹ jọ̀ta ló ní gàrí ìjẹ̀bùn bí àbí gàrí ifọ̀ gosi ah, ah, ah, àǹtí mi mọ́mí mọ́mí ṣé kò sí gàrí ifọ̀ bíbá àbí gàrí ìjẹ̀bùn dáàdì wa kò sí gàrí kò sí gàrí ìjẹ̀bú bíbà ẹ fẹ́ máa bá ti bù sínú bíbà yóò mọ̀ jíde jọ yín ni. wọ́n ń gbé bọ̀lọ́ náà. wọ́n ń gbé bọ̀lọ́ náà. wọ́n ń gbé bọ̀lọ́ náà. wọ́n ń gbé bọ̀lọ́ náà ẹ ṣeun jàre ó yẹ kó ni wọ́n máa wú bí gàrí fọ ni. ó yẹ ká àbúyán dá máa ń jẹ́ mi sómi fún wọn. ẹ bá ṣe yẹn fún wọn. àbúyán sómi fún wọn ẹ̀yẹ máa kì wọ́n lọ. ọmọ káfọwọ́ wá káfàjẹ wá káwá fọ gèdègèdè ọwọ́ wa kọ̀dé lè ṣẹrin iwájú ọlọ́pàá sọwọ́ ẹ ṣeré mi, yóò dáa fún yín ẹ wò ó kò yí yẹ̀ lẹ̀ láti ẹlẹ́dùn máa rí ẹ mọ orí ṣe ṣẹ́ẹ̀rì ẹ̀yin tí orí yín mọ́ ń wú tí bá rí ẹni tó mọ̀ bá inú mi mọ́ ń dùn ni yóò dáa fún yín tí ó pọ̀ ó yẹ kó ní wọ́n máa wú gàrí fọ ni. Esther Olúbìní mo ní ẹ̀yin ni ọmọ ìgbórí àṣà iwájú olóko aṣọwọ́ ẹ̀yin olóko a àṣejìgbayẹ̀ ògèdèkéré ọlọ́kọ̀ ó tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n ó ń bẹ nílé bàbá wọn ọmọ irínwó ọ̀pá ọmọ ẹgbẹ̀rún ajé Esther Olúbíyí Olúwayẹmísí Abíọ́lá Ìgbórè àṣà ọmọ arọ́tìwẹ̀ bí òjò Esther olúwayẹmísí olúbíyí ìbórè àṣà ó ti ṣe ọdún yìí ó ṣe ẹ̀mí o lágbára ọlọ́run igba ọdún báyìí ọdún kan ni gbogbo ẹ̀yin ọmọ ẹ̀gbá tẹ̀wá ń bídà ẹ̀yin ọmọ ẹ̀gbá ẹ̀yin lọmọ olúmọ bó o bá lè jẹ táyé lolú ẹ̀yin lọmọ olúmọ ẹ̀yin ẹgbẹ́ ẹ̀wò yàyà ẹ̀yin lọmọ olúmọ ìgbórè ẹ̀yin. lọ́rọ̀ rẹ. Ẹ ẹ ọmọ lájẹ sí. Ọyá yá lé mò ó mọ̀ o. Ọyá yá lé mò ó mọ̀ o. àdúgbò púpọ̀ lọ́wọ́ gbogbo orí yín báyìí kò tiẹ̀ wú kọ́lọ̀ bí mo ṣe ń bù sí báyìí ló ń dá ọ́ àná tẹ́. lójú Jésù ẹ̀ka ìdílé ibẹ̀ nígbàgbọ́ ti ṣẹ̀ wá. ẹ̀bá ilé ibẹ̀ nígbàgbọ́ ti ṣẹ̀ wá. àwọn ìgbàgbọ́. àdúgbò wo ni àdúgbò wo ni látẹ̀mí sẹ́pítà church cathedral pé ibẹ̀ ni ìgbàgbọ́ ti ṣẹ̀ wá ibẹ̀ ni ó wà níbo ni akẹ́yẹ̀ wà níbi bẹ́ẹ̀ ni bá yọ fún mi èkìtì nítorí ní ìjì àwọn jáde mi lóde òkò ìjì ṣe ká kò sí. a lè kó sí. ẹ mọ́mí wa ṣàmọ́ pé lóní ti bíbélì àwọn òbí mi. ajá ẹ bá sọ pé èkìtì ní bàbá. ìwé ọjọ́ tó ní tìbílẹ̀ tó ní tìbílẹ̀ dé. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ìgbà kan ti ṣẹ̀ wá. n bá sọ fún ẹ ní ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o wọ́n ayọ̀ nítọ́jú lé gbogbo wa o ẹ ṣe mo dúpẹ́ o. Yeah, I guess. Mommy, you Sorry. Oh, go to the accents. wọ́n I want you to record the cake because they're going to cut the cake. Okay. Excuse me. Oh, I am blessed. Praise the Lord. I am so blessed. Congratulations. I'm so happy to see you. Thank you.